whisky back up mo láṣọ bora tẹ́ndẹ́sì láti sọ́ra wọ́n fẹ́ kí n wẹ̀ ọmọ láì fomi ṣọ́ra irọ́ ńlá ẹ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ oníyàn funfun bíi taruna kọ́nẹ̀ èmi jagunmọ́ni tó ṣeré pẹ̀lú zii pẹ̀lú ṣì mo kíkí gé pẹ̀lú ṣì mo un ń qu'elle ọ̀sẹ̀ ló sont pas án fáwọn olùsí tó fẹ́ dá